ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ. Ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ ni ìgbésẹ̀ tí à ń tẹ̀lé láti ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tuntun. A tún lè pè é ní ìhun ọ̀rọ̀ tàbí ìsọdorúkọ. Ìmọ̀ wa nípa mọ́fíìmù gbọ́dọ̀ dúró re kí a tó lè mẹ́nu ba ìhun ọ̀rọ̀ tàbí ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tí à ń sọ̀rọ̀ lé lórí. Nítorí náà, kí ni mọ́fíìmù? mọ́fíìmù ni ègé ọ̀rọ̀ tí ó kéré jùlọ tí ó sì ní ìtumọ̀ kíkún nínú ìhun ọ̀rọ̀ àpẹẹrẹ owó aṣọ ilé igi a kò lè ṣe àtúngé rẹ̀ mọ́ bí ó ti wà láti ìpìlẹ̀ nìyẹn mọ́fíìmù méjì ni a ní mọ́fíìmù àdádúró mọ́fíìmù àfarahẹ mọ́fíìmù àdádúró ní ọ̀rọ̀ ìpìlẹ̀ tí ó lè dá dúró tí ó ní ìtumọ̀ láì jẹ́ pé a ṣe àfikún fọ́nrán mìíràn pẹ̀lú rẹ̀ láti ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tuntun ọ̀rọ̀ tí a kò ṣẹ̀dá ni bí àpẹẹrẹ ọmọ omi igi ó lè dá nìkan dúró mọ́fíìmù àfarahẹ èyí ni fọ́nrán tí kò lè dá dúró bí ọ̀rọ̀ kan kò nítumọ̀ kíkún àfi tí a bá kan ọ̀rọ̀ mìíràn pọ̀ mọ́ láti ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tuntun bí àpẹẹrẹ a i oni ohùn àyè aláì kí sí ní ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ wọ̀nyí oní kò lè dá nìkan dúró àfi tí a bá fi bàtà sí lẹ́gbẹ̀ẹ́ ó máa di oníbàtà i kò lè dá nìkan dúró nínú ọ̀rọ̀ ìfẹ́ àfi tí a bá fi fẹ́ sí lẹ́gbẹ̀ẹ́ ó máa di ìfẹ́ kí kò lè dá nìkan dúró nínú ọ̀rọ̀ ọmọkọ́mọ àfi tí a bá ṣe àpètúnpè ọ̀rọ̀ orúkọ ọmọ kí ọmọ a ṣe àfòmọ́ àárín fún un láti lè dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan. mọ́fíìmù àfarahẹ́ sí méjì àfòmọ́ ìbẹ̀rẹ̀ àti àfòmọ́ àárín àpẹẹrẹ àfòmọ́ ìbẹ̀rẹ̀ àì àti jẹ ni ó fún wa ní ọ̀rọ̀ àìjẹ àfòmọ́ àárín ọmọ kí ọmọ ó fún wa ní ọmọkọ́mọ iye bí iye wa ní iyebíye a lo kí gẹ́gẹ́ bí àfòmọ́ àárín nínú iyebíye a lo bí gẹ́gẹ́ bí àfòmọ́ àárín bákan náà ìtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ sí mọ́fíìmù akọ̀wé a lè tú báyìí a kọ ìwé pẹjapẹja pa ẹja pa ẹja ohun tajà ohun ta ọjà ọ̀mùtí ọ̀mu ọtí ìdílé ìdí ilé bí a ṣe ṣe àtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ sí mọ́fíìmù nìyí a ó padà wá láti tẹ̀síwájú láti wo ìgbésẹ̀ ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ. ẹ káàbọ̀ padà wàyí ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ àkọ́kọ́ lílo àfòmọ́ yálà àfòmọ́ ìbẹ̀rẹ̀ tàbí àfòmọ́ àárín ọ̀nà kejì nípa ṣíṣe àpètúpè yálà àpètúpè kíkún tàbí ẹlẹ́bẹ ìkẹta nípa ṣíṣe àkànpọ̀ ọ̀rọ̀ orúkọ ẹ̀kẹrin nípa ṣíṣe ìsúnkì òdìndí gbólóhùn lílo àfòmọ́ ìbẹ̀rẹ̀ àfikún àwọn wúnrẹ̀n ní ìbẹ̀rẹ̀ kí a tó kan ọ̀rọ̀ ìpìlẹ̀ mọ́ láti ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tuntun lílo àfòmọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìṣe báyìí òbí ó pẹ̀lú bí ó di òbí í pẹ̀lú fẹ́ ó di ìfẹ́ pẹ̀lú gbọ́n odi, di ọgbọ́n lílo àfòmọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀lú àpòláìṣe a pẹ̀lú dá pẹ̀lú ẹjọ́ odi, di adájọ́ ọ pẹ̀lú mu. Mm pẹ̀lú ọtí ó di ọ̀mùtí òǹrajà òun ra ọjà ló di òǹrajà lílo àfòmọ́ ìbẹ̀rẹ̀ oní pẹ̀lú ọ̀rọ̀ orúkọ oní àti iṣu ó di oníṣu oní àti bàtà ó di oníbàtà ẹ jẹ́ ká wo àfòmọ́ àárín èyí ni àmúlò wúnrìn ní àárín ọ̀rọ̀ orúkọ méjì àfòmọ́ àárín pẹ̀lú àpètúnpẹ̀ àwọn ọ̀rọ̀ orúkọ yìí ni ó máa ń jẹ́ ilé dé ilé á di ilé ọ̀pọ̀ ní ọ̀pọ̀ á di ọ̀pọ̀lọpọ̀ iye bí iye á di iyebíye ọ̀rẹ́ sí ọ̀rẹ́ á di ọ̀rẹ́sọ̀rẹ́ ọgbọ́n kí ọgbọ́n á di ọgbọ́nkọ́gbọ́n lílo àpètúnpè báyìí ṣíṣe àpètúnpè kíkún fún ọ̀rọ̀ orúkọ a lè ṣe àpètúpè kíkún fún àwọn ọ̀rọ̀ orúkọ bí àpẹẹrẹ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó máa di ọ̀sẹ̀ẹ̀sẹ̀ oṣù tá a bá ṣe àpètúpè fún á di oṣooṣù ọdún ọdún á di ọdọọdún àpètúpè kíkún fún àpólà ìṣe àpólà ìṣe ni gbọ́mọ tá a bá ṣe àpètúpè kíkún fún á di gbọmọ gbọmọ tafa ó m'a di tafa tafa jagun ó m'a di jagun jagun ṣíṣe àpètúpè kíkún fún ọ̀rọ̀ àpọ́nlé láé á di láé láé ọ̀rọ̀ àpọ́nlé ni die a di die die pátá adì pátápátá ṣíṣe àpètúpè ẹlẹ́bẹ̀ jẹ́ ó máa di jí í jẹ jíjẹ jí pẹ̀lú í pẹ̀lú jẹ ó máa di jíjẹ rà rí àti í àti rà ó máa di rírà ìyẹn ni pé èyí kì í ṣe àpètúpè kíkún ṣùgbọ́n àpètúpè ẹlẹ́bẹ bí ìdajì kì í ṣe ní kíkún jẹ ó máa di jíjẹ rà ó máa di rírà à ń bọ̀ wá. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú nípa ṣíṣe àkànpọ̀ ọ̀rọ̀ orúkọ nígbàkigbà tí. Si a bá ń ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tuntun ọmọ ẹran ọ̀rọ̀ orúkọ kan ni ọmọ ọ̀rọ̀ orúkọ kan ni ẹran a pa méjèèjì pọ̀ ó di ọmọ ẹran ìdí ọkọ̀ ọ̀rọ̀ orúkọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ó di ìdíkọ̀ ewé ọbẹ̀ ó di ewébẹ̀ etí ilé ó di etílé ẹ̀bá oko ó di ẹ̀báko ìgbésẹ̀ tí ó kẹ́yìn nípa ṣíṣe ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ èyí ni nípa ṣíṣe ìsúkì òdìndì gbólóhùn gbólóhùn kan gbòógì ni adé gbé oyè ga asúnkì láti di ọ̀rọ̀ kan ó di adégbóyèga kò kú mọ́ odidi gbólóhùn kan ni ó wá di kò kú mọ́ ògún mú akíndé apá gbogbo ẹ̀pọ̀ ó di ògún mákindé adé fi ara sin a ṣe ìsúkè odidi gbólóhùn yìí ó di adé fi ara sin adé fara sin ní báyìí a ní àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan láti mọ bí òye wa ṣe kún sí láti lè gbáradì fún ìdánwò wáyẹ́ẹ̀kì wa tí ó ń bọ̀ lọ́nà. ìbéèrè àkọ́kọ́ tọ́ka ìgbésẹ̀ èyí tí a ń tẹ̀lé láti ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tuntun ìbéèrè kejì kí ni mọ́fíìmù ìbéèrè tó tẹ̀lé sọ̀rọ̀ lórí mọ́fíìmù àfarahẹ àti ọ̀nà tí ó pín sí ìbéèrè kẹta ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tuntun pẹ̀lú àwọn àfòmọ́ wọ̀nyí kí o sì lò wọ́n nínú gbólóhùn àì àti ó. Oh, kí o ní ká fi ire pàdé ó tún di ọjọ́ mìíràn ẹ ṣeun.